الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته báàbù igba ó dín mẹ́wàá tàmọ̀ sí one hundred and ninety àádọ́wàá báàbù fadli sọláàtì jamaati báàbù fadli sọláàtì jamaati nípa ọlá tó ń bẹ fún ìmọ̀ kí ìrun ní jàmáà. àdísì àkọ́kọ́ mbe bẹ̀ ni àdísì abdullahi bọ́nà umar radiyallahu ta'ala anhuma abdullahi Umar umar kọ́lọ̀mbá ni yọ́nú sí bàbá àtọ́mà adán rasulallah ìsọ̀lọ́lọ́hu alihi wa alihi wa salam kọ́l òun ló sọ pé dájúdájú o òjíṣẹ́ ọlọ́run kíkà àtọ́lọ́lọ́run máa bá sọ wípé sọ̀lá àtúlì jama'a àti ìrun jàmá afdọ̀lú ó ní ọlá ní sọláàtì fàbdì ju ìrun àdákì lọ bisabo'in wa ishirina daraja ní ìlọ́po méje àti ogún ìyẹn pé nílọ́po mẹ́tàdínlọ́gbọ̀n òun ló fi ju ìrun tí a dákì lọ. muttafaqun ali buhari àti muslim ni ó gbà wá hadith ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ní hadith abu hurairah radiyallahu anhu kọ́lọ̀mbá ni yọnu si. kọ́ọ̀lù òun náà sọ pé kọ́ọ̀lá rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ ọba máa bá ó sọ wípé sọ̀láàtù rọ́jùlì sí jàmà àti ìran tí ọkùnrin kan kí ní jàmà ṣùdọ́ àkú aláṣọ̀láàtì yìí ó ní àdìpèlé ló jẹ́ lórí ìrun fi bẹ́ẹ̀tì ìyè tó kí nínú ilé rẹ̀ yẹn pé ó ní ọlá ìlọ́po nílọ́po láti pèlé ju èyí tó kí nínú ilé rẹ̀ lọ wá fi súùkì í tàbí èyí tó kí ní ọjà ọjà ibi tó ti ń tajà khomsan wa ishirina di'fan ní ìlọ́po márùn-ún àti ogún tá sí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n márùn-ún ó dín ní ọgbọ̀n twenty five ànábì ò wá dánu dúró bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì sọ pé wà dáàlìkà eléyìí ó rí bẹ́ẹ̀ anáhù torí pé dájúdájú ìdá àtàwà tọ́ a ẹni tó wá kírun jẹ̀mọ́ yẹn nígbà tó bá ṣàlù àlá fa á sánà ìwòdú à tó sì ṣàlù àlá náà dáadáa àti káàdì ìsòjọba ìròyìn kò sí ìdí tó fi ṣàlọ́ aláyẹn jọ náà ju pé tàbí nígbà náà ju pé ó fẹ́ lọ kírun ní mọ́ṣáláṣí sọ́mà lẹ́yìn náà kọ́rọ̀jà ìlàlẹ̀ masjidi ó wá jáde lọ sí mọ́ṣáláṣí láyé oríjúhu ìlà sọ́lá kò sí nǹkan kan tó gbé jáde kó ń lé ju ìrun tó fẹ́ lọ kírun náà lọ làmìyàtù kọ́tùwájàn kò ní gbé ẹsẹ̀ kan ìlà rúfà àti láhú bí ha dárọjá àyàfi ká máa fi ṣe àgbéga fún ní ipò lọ́dọ̀ ọlọ́run wàhútọ́t ánìhù bí ha kọ̀pì àtàn bẹ́ẹ̀ sì láti máa fi parẹ́ fún ẹ̀ṣẹ̀ kan ìgbésẹ̀ kan ìgbéga kan ẹ̀ṣẹ̀ kan ìgbésẹ̀ kejì ẹ̀ṣẹ̀ kan ó parẹ́ ìgbésẹ̀ kẹta ìgbéga lọ́dọ̀ ọlọ́run ìkẹrin ẹ̀ṣẹ̀ kan ó parẹ́ ìkarùn ipò rẹ̀ ga sí lọ́dọ̀ ọlọ́run ìkẹfà ẹ̀ṣẹ̀ kan ó tún ti parẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó fi dé mọ́ṣáláṣí. fàyídà sọ́là nígbà tó bá tún wá kírun ní mọ́ṣáláṣí tán láǹtàzà lèlì mẹ́là ìkàtú àwọn mọ̀lẹ́kà ò ní gbò bẹ́ẹ̀ ni wọn ò sì ní yẹ̀ ìyẹn pé wọn ò ní yé máa ṣe kinní kan kinní kan náà tùsọ́lì àléhì wọ́n ó máa tọrọ fún lọ́dọ̀ ọlọ́run máa dáàmà fi mùsọ̀láàù níwọ̀n ìgbà tí ó bá ti wà láàyè tó ti kírun yẹn máa làmìyọ́ dé ìtumọ̀ bíi méjì làwọn afáà fún alákọ̀ọ́kọ́ máa làmìyọ́ dé tí ò bá ti só máa làmìyọ́ dé tí ò máa sọ̀rọ̀ sọkúsọ ń bí kò máa pẹ̀gbẹ̀ èèyàn ń ibi tó ti kírun náà ló jókòó sí ṣùgbọ́n gbogbo olóṣèlú àwọn tí ò sí ń pàtì ẹ̀ ló ṣàn bú àtoríṣiríṣi takol àwọn mọ̀lẹ́kà ọmọ wa sọ pé allahumma salli alayhi allahumma salli alayhi ọlọ́run ọba ò bá ní kẹ́ allahumma rahamhu ọlọ́run bá ní ṣàánú rẹ̀ tàbí allahumma salli yìí, ọlọ́run bá ní gẹ̀ẹ́ اللهم rahamhu ọlọ́run bá ní kẹ́ wala yazalu fi salatin kò ní gbò bẹ́ẹ̀ من ní الصلاة ìyẹn pé kò ní yé wà lórí irun máa ń tazọ̀rọ̀ sọ̀láàtà níwọ̀n ìgbà tó bá ṣe pé kò sí tó ń ṣe ju pé ó ń retí irun lọ mutafakun alẹ́ Bukhari àti Muslim ló gbà wá ọ̀rọ̀ Buhari lélẹ́yìn tí ò ní jẹ́ ṣàlàyé lẹ́yìn kí a ti ṣàlàyé ẹ̀ṣẹ̀ yìí. lẹ́kùnrẹ́rẹ́ rà pé ìjẹ́rẹ́ tí mo ṣe kẹ́yìn mo wá mo ṣe pé tàbí jẹ asàlàyé bí dáadáa ṣàlàyé dáadáa tó tẹ̀lé àbú rẹ̀ rọ̀ náà yẹ nínú riyadu sọ́ọ̀lì ó ní àtànàbí ìyà rọ́jùlù àmà yẹn lè wọ́n kà láàárọ̀ ìyà wa wa ọkùnrin afọ́jú kan wá bá ànábí sallallahu alaihi wa alihi gbàtọ́kùnrin náà dé fàkọ́l ló bá sọ báyìí wípé yá Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba laisa lí kọ́ ìdùn yakudu ní ilal masjidi laisa lí kò sí fún mi o yẹ pé mi ò ní kọ́ ìdùn ẹni tí ó máa fà mí tí ó máa ṣàtọ́kùn mi tí ó máa ṣáájú mi torí pé kí ni o afọ́jú lẹ́nu yẹn ẹ rí àwọn tó ń ti afọ́jú tí ó ń tọrọ bára yẹn wọn mọ ọmọ kan dání ọmọ yẹn ó di ọwọ́ ọmọ mú tàbí kí wọ́n di ọwọ́ ọmọ mú tàbí kí wọ́n fi ọwọ́ séjì ká rẹ̀ ẹ rí pé àwọn ọmọ kéékèèké ń gbà kan kì í sìn ìmọ̀ bóyá wọ́n ń ṣe ní ìsìn o wọ́n máa ń ṣe eré kan tí ẹni tó wà lẹ́yìn yóò díjú àfọ́sójìká adéńdélé ọ̀nà jíjì adéńdélé wọ́n máa ń ṣe so ẹni tí yóò máa fà á lọ ó ní kò sí o òun ò ní fàṣáàlà yakudu ní ilẹ̀ alimọ́sí tí ó máa mú wá sí mọ́ṣáláṣí kò ń lè kí òun mọ́ṣáláṣí kò ń lè kí òun jama fàṣáàlà rasulallah sallallahu alaihi ló wá ń béèrè lọ́wọ́ ànábì ó ń tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ànábì pé kánábì ó fún un ní yọ̀ǹda kó ṣẹ̀dẹ̀ fún un kóun lè máa dúró ńlé fàyísọ́lì ìfìbẹ́ ìtì kóun lè máa kírun òun nílé ó là ń ní mọ̀dínà níbi tó ti wọ́n sọ pé àwọn lọ́nà ilé àfà yẹn àwọn ọ̀pẹ wà ń bẹ̀ ọ̀pẹ dábínú tó lè kọlu tó bá ní kó máa bọ̀ gbà tí ò bá sẹ́ni tí ò mú dání wá fàárọ̀ ọ̀sọ̀ lẹ́hù ànábì bá fi ẹ̀dẹ̀ fún jọ́nà ànábì bá yọ̀ǹda fún tó dáa mọ́ kí òun ẹlé pẹ̀lú tó wí fàlámà wàlà àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ o bí ọkùnrin yẹn ṣe yí ẹ̀yìn padà pé kó máa lọ báyìí dàá lànábì tún ní pè pé máa wá o lànábì bá padà fọkọ́ làlá lànábì sọ báyìí fún pé hálẹ̀ tọ́sùmẹ́rù nìdáhàbì sọ̀lá ǹjẹ́ ìrẹ máa ń gbọ́ ìrun pípè bí tí wọ́n bá pè ìrun ṣòro máa ń gbọ́ nílé yín yẹn kọ́ọ́l arákùnrin náà ní náàm bẹ́ẹ̀ ni èmi máa ń gbọ́ kọ́ọ́l ànábì ní fa àjì nígbà náà ya dáhùn ìpè ìrun yẹn pé ànábì ò bá tún yọ̀ǹda fún mọ́ ẹ sì ní kí a ti ka àdéhìí náà sẹ́yìn pé téèyàn bá ti gbọ́ tí wọ́n ń pè ìrun a gbọ́dọ̀ wá kírun hmm? ẹni tó jẹ́ afọ́jú ni ànábì ò yọ̀ǹda fún pé kó kírun ilé rẹ̀ yìí o bó o wá ní ojú tiẹ̀ kò tiẹ̀ kò wo báyìí gbèlè pé yóò fọ́ ojú rẹ̀ ò kí ni kò wo báyìí gbèlè pé yóò fọ́ ògé lọ́wọ́ ògé lẹ́sẹ̀ òòrọ̀ lápá òòrọ̀ lẹ́sẹ̀ èyí tó ń samúkù kò sí nǹkan kan tó ṣe ọ́ ara rẹ̀ le abarapá ni ọ́ ó lè fò ó lè sọ ó lè tọ́ léèyàn bá rí ọlọ́nà òkun tó bá ń lọ báyìí gra gra ó sì di oníṣẹ́ ọwọ́ ni ẹlò dráìvà àbẹ́lòmíì ti ń tẹ̀lé ọkọ̀ kò ní í gbéra ó dìgbà tọkọ̀ fílà yẹn àbí iná ẹlẹ́gùn tó bá ti gbéra ni ó ṣẹ̀ wá lé yóò wá gbọ́ yá tó lù pa ó yá nìyó ṣùgbọ́n kò ní wá kírun mọ́ṣáláṣí afọ́jú lànàbí ní kò sáàyè láti kí lè yé o sallallahu alaihi wa alihi wasallam mú mẹ́rin kan gbà mú dílé ló wá ní mú mi kí wá mọ́ṣáláṣí ó wá mú mi lọ́bìkan níbi tó ń ti máa ń kírun ní ó wá fi tẹ̀sí wọ́n á wò tó kọ́lọ̀ kó ṣe àná wa torí náà àdíìsì yìí ń jú wa ní wípé kò sígbà láàyè fún wa láti máa kírun nínú ilé àwa ọkùnrin àti ká máa wá kí mẹ́ṣáláṣí àwọn ìran ọ̀ràn yẹn àdìsí tó tẹ̀lé Abdullahi náà àwọn kan sọ yìí pé amúrò gbónú kọ́ ìsinmi ibn umi maktum afọ́jú náà lòun náà almuhaddin tó jẹ́ ẹni tó máa ń pè ọ́n radiyallahu anhu kọ́lọ̀mbà ni yẹ́ ní sí anna ukọ́l akùnrin ẹ̀kan yẹn tó ní ẹ máa gbọ́n tó tún sọ ń bí o tó fi fẹ́ gbáyọ̀ dá o oníyá Rasulullah lé òjíṣẹ́ ọlọ́run inna madina ó rí ìlú madina yìí kàfírọ́tùlì hàwámi wá síbà ó kún fún àwọn ẹranko olóró àwọn ẹ̀dá fàyàfà àti àwọn ẹran tó lè ṣe ní yóṣùtà bí ejò bí àkekèé bí àwọn nǹkan tó lè kàfírọ̀ ló pè gan ó kún fún yẹn pó pọ̀ ń bẹ̀ fàkọ́ọ́lá lọ́rọ̀ sílẹ̀ tó wo ẹ̀rí òun so ma gbọ́ hayya ala ẹwà kírun hayya ala al-fala ẹwà ṣoríire yóò ma gbọ́ tí wọ́n bá ń pè wọ́n ọkùnrin ló ń gbọ́ ní ẹ̀fà ayéyàlá máa dáhùn ìpè yẹn náà ànábì òfin láàyè Abu ló gba àdìs yẹn wa bisnadi nasa ni ànábì ní ayéyàlá máa ní máa bọ̀ kíákíá fún tó fún láàyè ẹwọ ẹwọ àwa wíyẹn tàbí àròjàre tó mú wa a ànábì ní eléyìí ó tún ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó sì ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kò tọ́ fún ọkùnrin kankan láti jókòó sílé kírun àwọn ọ̀ràn èèyàn márààrún àyàfi kó máa wá kí ní mọ́ṣáláṣí àdífẹ́ tó tẹ̀lé Abu Hurairah tọ́lọ̀ bá ní yọnu sí anna Rasulullahi sallallahu alaihi wa alihi sallam qala pé dájúdájú òjíṣẹ́ ńlá Muhammad òjíṣẹ́ ọlọ́run tí jẹ́ Muhammad kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run máa bá sọ wípé wálẹ́dì nafsi biyadihi mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra o òun náà ni ọlọ́run ànábì wa ní lákọ̀dí hamamtu an amọ̀rọ̀ bí hátọ́bí ń fa ihò tátọ́bà mo ti rò ó mo gbèrò nínú ọkàn mi pé kí n pàṣẹ pé kí wọ́n lọ kó ìṣẹ́pẹ́ igi wá àwọn igi tó tètè máa ń jò ni wọ́n ń pè ní ìṣẹ́pẹ́ igi kì í ṣe igi ńláńlá tí ó pẹ́ kó tó jò tí ó máa jó tó máa àmọ́rọ̀ bí sọ́láàtì lẹ́yìn náà kí n wá pàṣẹ ìrun fàyó àdánà láà kí wọ́n wá pèrún àsìkò ìrun tó yẹ pèrún o tó máa tí wọ́n bá ti wá pèrún tán àmúrọ̀ rajulan ji la nasa kí wọ́n pa ẹnìkan láṣẹ pé ìwọ ni kó kírun fáwọn èèyàn tẹ̀pẹ́ ìtàrò ìrọ̀pánà bí fẹ́ kírun lẹ́yìn ní sáfù àbí pé ó fẹ́ ká mọ̀ pé ẹlòmíì náà lè ṣáájú òkírun o ànábìyàn sọ́mà lẹ́yìn náà òkọ́ọ̀lìfù ìlà kí mọ́ṣáláṣí kẹ́yìn lọ kí padà sọ́dọ̀ àwọn ọkùnrin tí wọ́n jókòó kanú ilé tí wọ́n wá mọ́ṣáláṣí fa òháwù ríkọ àléhìn bòyóta tí ń jó ilé wọn yẹn mọ́ wọn lórí nítorí òun rò tẹ́lẹ̀ nìyẹn lónìí òun ò kàn ṣe bẹ́ẹ̀ ó ti fẹ́ sọ pé ó yá ìwọ̀n kírun ká lọ sọná sílé gbogbo àwọn tí ò wá mọ́ṣáláṣí àwọn àbáwá ní kí ló dé tànà bí ò fi padà sọná sílé wọn bákan náà àwọn àbáwá pé nínú rẹ̀ ni wípé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wẹrẹ́ lè wà nù ilé yẹn iná òjò mọ́lé a lè rí nínú àwọn aláàárẹ̀ tàbáwọn aláìsàn tí ò lè dìde tíná máa jó mọ́lé ṣùgbọ́n àdéhùn yìí ń sọ pàtàkì ìrun ọ̀ràn èèyàn kíkí ní mọ́ṣáláṣí fáwọn ọkùnrin torí kó sọ wípé àrùjáàl tó máa òkọ́ọ́lífù ilá rìjáàlín kí lọ bá àwọn ọkùnrin kan ẹ wo nǹkan tánàbí lóhùn bá ṣe fún wọn tí ìwọ́n sọ pé kò ní ìrun nìrun jẹ́ ìbí tó kàn ṣẹlẹ̀ ni pé ìbí 27 òní tí ìwọ́n bá kírun jẹ̀mọ́ yóò gba aládàá 27 ẹni tó dájú ẹ̀ kí yóò gba aládàá ẹyọ kan ó kọjá abẹ́ ò tí ìwọ́n tó ẹ tí ìwọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ ni ànábì òní sọ bá wọn. àdìsí èyí tó kángun sí èyí tó kàn yìí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ló sọ ọ̀rọ̀ eléyìí ó ní man sarrahu an yalqa Allaha ta'ala daddan muslima ẹni tó bá jẹ́ pé ń tó wù ú tó dùn mọ́ ni pé kó pàdé ọlọ́run ọba lọ́la alìkíyàmà ọba tó ga mùsùlùmí ní mùsùlùmí ó fẹ́ bọ́lọ̀ pàdé mùsùlùmí fáliyù hafiz aláhùlá ìsọ̀làwàtí kó yá mójútó àwọn ìrun yìí o àwọn ìrun ọ̀rọ̀ yàn bára àrùn yìí kó mọ́ kó mójútó kó mọ́ kí i àìsò yóò náà dàbí ìhìnà àmọ́ o kó lọ máa kí ní àìsù níbi yònáádá tí wọ́n ti ń pèpè ìhìnà sí àwọn ìrun náà ìmọ̀ bóyá gbọ́ kí ní iye kó mójútó àwọn ìrun ọ̀ranyàn rẹ̀ yìí o ìrun ọ̀ranyàn márààrún kó máa kí àmọ́ o kó lọ máa kí ní ààyè tí wọ́n ti ń pè ìrun yẹn ìyẹn pé kó lọ máa kí sí ọ̀nà mọ́ṣáláṣí fa inna Allaha torí pé ọlọ́run bá àlékè ọlá ṣáwọ́ àdìnàbí yìí kún sallallahu alaihi wa alihi wa sallam sunana al-huda torí Muhammad sallallahu alaihi wa sallam ní àwọn ojú àwọn kan ó fi lélẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam wà innahunna àti pé dájúdájú àwọn ìrun ọ̀ranyàn márààrún yìí min sunanil huda nínú àwọn ojúpọ̀nà mọ̀nà tọ́lọ́wọ́n bá fi lé ànábì lọ́wọ́ ni walaw annakum sallaytum fi buyutikum tẹ́yìn bá wá bẹ̀rẹ̀ sí kírun yín ilé yín tẹ́ wá kí ní mọ́ṣáláṣí kama yusolli adali mutakhalifu fi baytihi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti o se tí pe ṣe ya pa wọ́n yapa ya pa yapa súnà ànábì yìí wọ́n yapa àmọ̀nà ànábì àwọn kírun lé wọn lataraktum sunnata nabiyikum ajẹ́pì ẹ ti gbe ìtọ́sọ́nà ànábì sílẹ̀ nìyẹn o ìjíṣẹ́ ní ìtọ́sọ́nà rẹ̀ lẹ́gbẹ́jú lẹ́yìn wàlọ́ ọ̀dọ́rọ̀ tó ń sun náà nábì yìí kún ládọ́là tún bẹ́ẹ̀ bá sì ti lè gbé tọ́sọ́nà ànábì yín jù lẹ̀ ẹ ti dẹni àánú nìyẹn o wàlá kọ́dírọ̀ àìtùnà abúlé bínú masóòdì tí wọ́n ń tẹ̀síwájú ó ní èyí nígbà tí ti wá o tánàbí wà láyé o wọ́n máa yàtàkọ́lá fún àníhà ẹnìkan èégbẹ́yìn níbi ìrún mọ́ṣáláṣí kó wá kí ẹnìkan ò ní fi ìrun jẹ̀mọ́ lẹ̀ láì ní wá kí ní mọ́ṣáláṣí ilá mùnàfíkùn àyàfà àwọn mùnàfíkì àwọn olójú èjì àwọn alágàbàǹgèdè àwọn ṣọ̀bẹ́ṣelú ẹ̀jẹ̀ tú sínú tutọ́ funfun jáde màálùmù nípa ó tún wá ròyìn wọn pé tí àgàbàǹgèdè wọn hàn gbogbo ayé ló mọ̀ pé mùnàfíkì ni wọn àwọn ni wọ́n á kí òun mọ́ṣáláṣí wàlàkọ̀dìkáànà rọ́jùlù yóò tàbí hì kódà nígbà yá ànábì ọkùnrin ní wọ́n ó gbé wọ́n fà wá àbí wọ́n ó gbé wá mọ́ṣáláṣí ni yóò há dábáyé náà rọ́jù lẹ́yìn nì láàrin àwọn méjì wọ́n ó fẹ̀gbẹ́ pa ẹnìkan ó dì lẹ́gbẹ̀ẹ́ bí wọn ẹnìkan ó dì mú wọn àmọ́ gbé bọ́ mọ́ṣáláṣí hátà yòókọ́ ọmọ fi sọ́fìtì títí tí wọ́n sallallahu alaihi wa sallam ẹlòmíì ní ìsìn yóò ṣẹ̀ṣẹ̀ pa lóko àbúfẹsẹ̀ pa lójú ọ̀nà tàbí nǹkan kan ṣe irú ayé òde òní jẹ́ ń gọ̀kadà ẹsẹ̀ rẹ̀ dá orí bọ́ lórí ọ̀kadà bọ́kadà ṣubú àbóríṣiríṣi nǹkan kò lè rìn àwọn méjì ẹnìkan fọ́ kọlá ẹni wọ́n ra nínú gbàwámi ẹgbàwámi òní iná Rasulullah sallallahu alaihi wa sallam allamana sunnana lihuda dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àtọ̀lọ́lọ́run máa bẹ fún ó kọ́ wa ó fi mọ̀ wá níta ń pè ní súnà àlèhúdà ìmọ̀nà ìtọ́sọ́nà ìtọ́lọ́run fi mà wà iná mìíràn súnà nìlèhúdà àti pé dájúdájú inú ìmọ̀nà tànàbí kọ́ wa àsọ̀láta fílímẹ́sìdì ká máa kírun mọ́ṣáláṣí aládé yóò àdánù fi káàfin máa ń pèrò kò ṣe ní máa rí bẹ́ẹ̀ kí ni ìdí tí a fi wá ń kọ́ mọ́ṣáláṣí tí gbogbo a bá ń jókòó sílé tá ń kírun nínú ilé wa yẹ ọlọ́run ṣáà ní ká kírun mo ti kí kí ni ó ṣẹlẹ̀ sí mọ́ṣáláṣí yóò dá oorun kò ní sí èèyàn bẹ́ẹ̀ tó bá pẹ́ àwọn èkúté àwọn ẹyẹ ni ó mọ̀ wọ̀ mí kí wá láǹfààní bá nǹkan mọ́ṣáláṣí ṣèbí nítorí kí wọ́n lè kírun ń bẹ̀ ni wọ́n fi kọ́ àbí kí là ń ṣe mọ́ṣáláṣí tábàdì ṣé meeting party làwọn wá ṣe ń bí APC PDP tí ò là ń ṣe rárá ṣé meeting ẹgbẹ́ ìbílẹ̀ làwọn máa ń ṣe àwọn ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ ẹgbẹ́ ọmọ ìlú ṣe làwọn wá ń ṣe mọ́ṣáláṣí rárá o nígbà àwọn wá ń ṣe mọ́ṣáláṣí ni ẹni tó ń pèrún olùpẹ̀rún yẹn tàbí àpẹ̀rún yẹn hayya ala sọ́lá ẹwà kírun hayya ala ìfàlá ẹwà ṣoríire kò sí táwọn ń ṣe mọ́ṣáláṣí jù bá lọ so obìnrin pé ẹni tí è bá wá mọ́ṣáláṣí mùnáfìkì èèyàn ni ọlọ́mọṣẹ́ wá mùnáfìkì àti sọ̀rọ̀ àwọn mùnáfìkì tó bá ti lọ jẹ́ torí pé ẹlòmíì tẹ́ bá sọ pé kó wá kírun mọ́ṣáláṣí àìmọ́wàá rẹ̀ ni ìgbàgbọ́ rẹ̀ pé kò ní ìdí tí wọ́n rẹ̀ kó ti lọ dúró sínú ọkàn rẹ̀ pé ìrun mọ́ṣáláṣí ò ní bùkátà sí pé kò ní ìdíká kírun mosque wàhálà làkàn ń dára wa láàmú bo lọ́lọ́run ò sí kò ní sọ síta inú ọkàn ìlú wà o gbogbo àlàyé tẹ bá ṣe fún yóò lòun ti gbọ́ òun ti gbọ́ ẹ ti wá rò pé ń bọ̀ lọ́la kò ní wá ìdí tí ò fi wá ni pé ìgbàgbọ́ rẹ̀ nínú ọkàn rẹ̀ ni wípé kò síbi tọ́lọ́run ò sí àti mọ́ṣáláṣí àti ilé ọlọ́run kan náà là ń pè òun gbọ́nu wá àfitọ́lọ́n sọ pé ìdá sáàlákà ìdá àdì àndìfà ìní kọ̀rìm òun gbọ́ táwọn àbá sọ pé wà nù kùránì pé ọlọ́run ní tẹ́bá tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa mi sọ fún wọn pé mo súnmọ́ wọn òjìbù dáwàtà dáì dáadáa ni mò ń dá ìpè olùpè nígbà tí mò ń pè nígbà pé àdúrà náà là ń ṣe ń bá dúró lè mí nìsín ọlọ́run gan tó wà nú ẹ̀ ní ẹ̀ nìyẹn tó fi tún di mùnáfìkì nìyẹn o torí pé kò ní sọ èyí jáde ká lè ṣàlàyé fún pé ní tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ o nípa àdúrà ni àmẹ́tọ̀ ọlọ́run sọ ń bẹ̀ yẹn o fún ànábì sallallahu alaihi wasallam eléyìí irun kíkí ni o mọ́ṣáláṣí láti máa kí o ọlọ́run kò ṣàánú wa o. Abdullahi ibn Mas'ud yìí nínú ipò tí wọ́n bá ń to ipò ipò ipò bí wọ́n ṣe gba ìsìláàmù sí ta ló kọ́ gba ìsìláàmù ta ló gbà tẹ̀lé ta ń gbà tẹ̀lé ó ní ẹni kẹrin tó gba islam lọ́wọ́ ànábì sọlọlọ alaihi wa sallam nínú tíra nke ń pè ní rijalu àwọn ọkùnrin tí wọ́n rọ̀ kiri kánàbì gbàdọ̀ ń sọ́tọ̀ abdullahi ní nọ́mbà fọ́ tó gba islam lọ́wọ́ òun ló láàzámà ànábì jù náà kéèyàn jókòó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì aláìbùn masoodi kódà ànábì ní man yuridu an yakra alikur'an gọ́dọ̀n kama nuzula fali yakra bi kiraati ibn umil abd ẹni bá fẹ́ ké kùránì tó fẹ́ mọ́ ké kùránì gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ kalẹ̀ gangan ní tútù bó ṣe wá ẹ lọ mọ́ kọ́ọ̀ṣì abdullahi ibn masoodi bó ṣe ń ké kùránì bọ́lọ̀ bó ṣe wà gan-an òun ló sọ wípé kò sí àyà kankan nù Quran àyàfi pé òun ó mọ ibi tó ti sọ̀kalẹ̀ ìgbà tó sọ̀kalẹ̀ àti kí ló fà á bu àyà tó wà nù Quran pátá ó yé òun tóun bá mọ ẹnìkan ṣoṣo báyìí tó nímọ̀ nípa rẹ̀ jù lọ òun ó sì gun nǹkan gùn lọ́bẹ̀ òun ó lọ bá a lójú àwọn sọ́ábà ló sọ kò sí ẹnìkan tó jáde ẹran tí kí Abubakar mẹ́mbẹ́ o márùn mẹ́mbẹ́ Usman mẹ́mbẹ́ Ali mẹ́mbẹ́ o kò sí ẹnìkan tó já níyàn lórí ọ̀rọ̀ tó sọ pé ìmọ̀ Kùránì yìí òun mà jù yín lọ òun ló ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa pé ń tànà bí kọ wa nìyẹn ṣùgbọ́n lóde òní ẹ̀rí báwọn èèyàn ní wá mọ́ṣáláṣí kìí ṣe pé wọ́n lọ bí kankan wọn òrìnrìn àjò ilé náà wọ́n wà àdìs tó kángun nínú báàbù yìí tó kàn rẹ̀ ó ní hadith Abu Darda radiyallahu anhu Abu Darda jọ́tọ̀rọ̀ bá débi àmọ̀ sọ̀rọ̀ rẹ̀ díẹ̀ nú àwọn tí wọ́n láázámọ̀ yẹn pé àwọn tí wọ́n dún ní mọ́ tí wọ́n tẹpẹlẹ mọ́ náfìlà yíyàn pọ̀ ní Abu Darda débi pé ó tún máa pàyàwó rẹ̀ jì gan torí pé ó fẹ́ yan náfìlà lóru kò tí ẹ fẹ́ obìnrin ò fẹ́ nítumọ̀ sí mọ́ kíyàwó ẹ̀ tó lọ ó dà ó ní sàmì ìtùrọ̀sùlọ́lọ́ mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́lọ́hù àlíwá àlíwá islam kí àtọ́lọ́lọ́ máa bá yakul mo gbọ́ tó ń sọ báyìí pé mọ́mí sàlásàtìn sí kọ̀ríyàtìn wàlà badwin àwọn mẹ́ta kan wọn ò ní máa bẹ ní ìlú kan tàbí nínú pápá kan láàtúkọ́ mu fi himu sọ́lá tí wọn ò wá gbèrún dúró láàrin wọn ìrun jàmáà kí wọn kírun wọn jàmáà ilà kọ̀dìstà wàdà àlé ìmú ṣèitán àyàfi pé ṣèitán ni ó borí wọn àwọn yẹn o ẹ pé bóyá ẹ wà ní ìgbèríko ẹ wà ní abúlé ẹ wà ní ìletò abẹ́ ti ń bẹ pápá ń bẹ ìlú kálukú yín wá ń kírun àti pé èṣù ó borí àwọn èèyàn ni ṣẹ̀tàn ó borí wọn fàálẹ́ ìkúnbìlì jàmá ànábì ni ó dọwọ́ yín ìrun jàmá o ẹ ṣọ́ra fún ìrun àdákí fa ìnàmọ̀ yá kúlù dí ìbò mìíràn lọ́gọ́nà mìíràn kọ́ọ̀sìyà torí pé dájúdájú ẹ rí ìkókò mìíràn lọ́gọ́nà mìíràn kọ́ọ̀sìyà àgùntàn tó bá dárìn ni máa pa á jẹ o àgùntàn tó bá dárìn tàbí tó kúrò láàrin agbo àgùntàn tó bá kúrò láàrin agbo ni àwọn kòkó máa pa á jẹ nígbà tí darandaran tí ń bá ń da ẹran rẹ̀ lọ àwọn àgùntàn àgbò wọn lọ ìkòkò sì ti wà ní bùbá tó ń ṣọ́ èyí tó ń fẹ́ pàjẹ nínú àgùntàn yẹn èyí tó bá wá lọ yọra rẹ̀ kúrò lágbo tó bọ́ sẹ́gbẹ̀ẹ́ sẹ́hàn pé ojú ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn tó ń da ẹran yẹn ò ní tó ìkòkò kan pàjẹ́ ń bẹ̀ ti ẹ̀mí eléyìí ànábì tó fi ń sọ pàtàkì káwa mùsùlùmí wà lójú kan kan ká ṣe gbogbo nǹkan wa lápapọ̀ àmọ́ o lórí ìtọ́sọ́nà tá Abdullahi bin Masudi sọ lẹ́ẹ̀kan ni o lè húdà ní orí ìtọ́sọ́nà tànábì ni o kìí ṣe pé ká máa panu pọ̀ lórí irọ́ àtọ́lá mùsùlùmí gbà mí ní ìsìn tí màlúdì bá dé ní ìsìn gbogbo àṣẹ ṣe màlúdì kò kírun o ọ̀fẹ́ ṣe ọjọ́ bí gẹ́gẹ́ bí n tà mọ́ owó èmi ò fojú rí gangan rí o ṣùgbọ́n àmọ́ wò nu YouTube nínú gbó àwọn wọ́n lọ ṣó wọn wọ́n lọ mọ̀ wò wọ́n láti inú ẹlikópítà tán wà ní ọkọ̀ tí àwọn kìnìún àwọn ìkòkò àmọ̀tẹ́kùn ẹkùn yẹn ni àwọn ẹran abìjà yẹn tí wọ́n bá fẹ́ pa ẹran jẹ wọ́n kì í déédéé pa wọnú agbo wọ́n mọ̀ ṣọ́ wọn wọ́n mọ̀ lé wọn títí èyí tó bá ti wá já kúrò nínú agbo yẹn ni gbogbo wọn wà dojúkọ tí wọ́n fi pa kódà nígbà míì tí gbogbo àwọn agbo yẹn bá tún kọjú sáwọn kìnìún yẹn náà tí wọ́n fẹ́ pa wọn ó sá lọ ni wọn èyí dojú ìjà kọ odidi agbo ẹran torí pé tí àwọn odidi agbo yẹn bá kọlù wọn ìwo wọn yẹn ìfẹ́ bá fi góńkù tí ó pa nìyẹn sọ́dọ̀ lànàbì ń sọ fún àwa mùsùlùmí nípa jàmáà àdìtì yìí náà tó ń sọ nípa pàtàkì ìran ọ̀ranyàn ká máa kí ní jàmáà pé tá a bá ti máa kí ní jàmáà àṣẹ ìtọ́nù ó máa borí wa ọlọ́run má jẹ́ kí ṣe ìtọ́nù kò borí wa o eléyìí náà tún ju wa níwèé pé a jẹ́ pé ní gbogbo ìlú pátá ní mọ́sálásí gbọ́dọ̀ wà nínú ẹ̀lú wa àjìbá táwọn mùsùlùmí bá ti wà ń bì kan wọ́n gbọ́dọ̀ ronú pé wọ́n kọ́ mọ́ṣáláṣí àìmọ́ wà á ní mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí láwọn àyè tá a wà ní tó ṣokùnfà ẹ̀ ní afẹ́kọ́ mọ́ṣáláṣí olówó ńlá abẹ́ná hundred million sí mọ́ṣáláṣí nígbà tó jẹ́ pé gbogbo táwa gan tá a wà nínú ìlú tá a bá pápọ̀ kò pé one million owó tá a ní so àwa máa retí ìjọ tá a rí hundred million tàbí tó lówó kan wà bá wa kọ èyí tá a lágbára kékeré yẹn ká kọ́kọ́ gbé kalẹ̀ tá a bá tún lágbára sí àtúmọ̀ tún ṣe ṣùgbọ́n ìta kọ́kọ́ lágbára yẹn mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ń jẹ́ bí ọ̀rọ̀ táwọn Yorùbá sọ pé ìlú ẹni nílú ẹni bí kò tilẹ̀ ju ìtẹ́ ẹyẹ lọ kódà àdìsí kan wà tánàbí fi ṣàlàyé pé tánàbí fi sọ fún wa pé ẹni tó bá kọ́ ilé kan fún ọlọ́run lórí ilẹ̀ kódà kó má ju ìtẹ́ ẹyẹ lọ ọlọ́run ọba ó kọ́ ilé kan fún ní àlùjànnà ànábì kan fi ṣàlàyé ìtẹ́ ẹyẹ àpèjúwe ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ńlẹ̀ yorùbá pé wọ́n sọ pé ìlú ẹni ìlú ẹni kódà bí kò ju ìtẹ́ ẹyẹ lọ yẹ pé wọ́n fi ń ṣàlàyé pé kódà kó jẹ́ ìletò kó jẹ́ ìletò nílùú èèyàn ìlú èèyàn náà nìyẹn so ilé ọlọ́run bá a bá kọ́ kódà kó kéré ní ojú báyìí pé kò fẹ̀ kódà kó jẹ́ pé igi la gé ta rì mọ́lẹ̀ ta wá kó imọ̀ ta fi lé lórí mọ́ṣáláṣí náà nù òun àti mọ́ṣáláṣí tí wọ́n kọ́ rìngìndìn tí wọ́n ṣe rìngìndìn tó tóbi tí wọ́n kó ìtẹ́ sínú ẹ̀ wọ́n lẹ àwo sí ìyẹn wọ́n tó wá kó tìmùtìmù wọ́n ṣe gbogbo ẹ̀ kíkìrù ní irú mọ́ṣáláṣí ta sọ pé ó ń dán yẹn kéèyàn tó wá kírù mọ́ṣáláṣí ta sọ pé wọ́n kàn fi igi ni wọ́n fi ṣe pẹ̀lú ìmọ̀ ni wọ́n fi kọ́ ládàá ti èyí tí wọ́n fi àwo sí kò pọ̀ ju ti ìmọ̀ yẹn lọ àti sọ ń bí jọ sí àyàfi mọ́ṣáláṣí mélòó mẹ́ta kàábà mọ́ṣáláṣí ànábì ní mọ̀dínà àti mọ́ṣáláṣí ti Jerusalem ó nìkan ló ti lè kírun tí ládàá rẹ̀ ó jù àwọn mọ́ṣáláṣí yòókù lọ so àlàyé tó wà bẹ́ẹ̀ ni tó dínà ìran ọ̀ràn èèyàn jẹ́ ká mú lọ́kùnkún nù àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ká tó máa gba àwọn èèyàn níyànjú wal asri innal insana lafi khusri àsìkò rẹ̀ náà ní àwọn èèyàn àádà àádà gẹ́bọ́lọ́n ṣe sọ alhakumut takathur àádà àádà làbàbá wa tú sí àtàkásùrù náà ni kíkó ọrọ̀ jọ pé kọ́rọ̀ ilé pọ̀ sí kó lè pọ̀ sí máa di olówó máa di ilé ó kó ìtànjẹ bá wa hátà zoro tún mú ìmọ̀ kọ́ọ̀dù títí tẹ̀sí lọ́wọ́ nù sàárè àwọn wàhálà yìí jẹ́ kẹ́lẹ̀ ní òwá mọ́ṣáláṣí láàárọ̀ aago mẹ́rin àárọ̀ ló ti jáde ńlé kò wá sí nǹkan kan tí ó lọ ṣe níbi nígbà míì tí n bá fẹ́ lọ kírun ní àdúgbò wa lẹ́kàn lọ́hùn nígbà míì láti gbé màá kọjá ní ọjà níbi àwọn haúsá tó ń ta tòmátò àwọn ìyá tó fẹ́ ra tòmátò lọ́wọ́ àwọn haúsá ó sì ti jókòó kalẹ̀ àwọn haúsá yẹn ìwá o àwọn lọ kírun kódà wọ́n kò ti mọ bára wọn jálẹ̀ gbà báwọn èèyàn bá kírun tán ni wọ́n jẹ́ ẹ̀jẹ̀ wá sọ́jà tí wọ́n wá ta tòmátò fún wọn nínú àwọn tó wá ń sọ fún àwọn ẹ̀rà tòmátò ní àwọn obìnrin ní mùsùlùmí pọ̀ ń bẹ̀ bá mo ní kírun àwọn alọ kírun nílé tàwà níta mm. ń sọ gan ni àwọn awúsá ti lọ mọ́ṣáláṣí lọ kírun mm. àwọn wá dúró dè wọ́n torí pé kò sábọ̀ yí ẹ kàkà káwọn náà lọ kírun fi wọn kí wọ́n wá wá lẹ́yìn wọn so ọ̀pọ̀lọpọ̀ tí èèwà kírun mọ́ṣáláṣí ó ti gbóòdè kíákíákíákíá kí ló fẹ́ lọ ṣe farabalẹ̀ kírun rẹ̀ ó yàtọ̀ fẹ́ tó ń rìnrìn àjò tó jẹ́ pé bóyá wọ́n fẹ́ tètè gbéra láti lè tètè débi tí wọ́n lọ àwọn ìyẹn ti di mùsáfìr wọ́n ti di arìnrìn àjò ojú ọ̀nà làwọn ó ti kírun a sì tún mọ àdájọ́ tó bẹ fún ìrun kí ni ìrun arìnrìn àjò kéèsì tí wọ́n yàtọ̀ so kọ́lọ̀ ń kó fún alágbọ̀ọ́lé ọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì náà tí èsì yóò wá mọ́ṣáláṣí òun ni pé ìtọ́lọ́run ò ṣe lọ́rùn ẹ̀yàn ó mójú tó nǹkan yẹn ju ọ̀ràn ẹ̀yàn lọ ẹlòmí àtàgò kan òru ló ti jí yóò yànnà fílà títí títí tí wọ́n bá ti wá pèrún báyìí ni ó wà sùn yóò wá jí láago mẹ́sàn-án èèyàn máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn láàfáà àfáà kan wà ó máa ń agomi mẹ́sàn-án nínú wáńkìrì yóò ṣẹ̀ mọ̀ ṣàbàlá ọmọ ìyá kan á béèrè lọ́wọ́ rẹ̀ pé àáfà ẹ̀yìn wá kí jẹ̀mọ́ ni ẹ̀yìn kí ló dé ẹ̀ kírun lásìkò ni à ó ní àdúrà ìkan tẹ̀ sọ fún mi ọ̀rọ̀ ọmọ ìyá wa kankan mo béèrè lọ́wọ́ ẹnìkan directly kí ló dé à ó ní òun máa ń ṣàdúrà lórí ló fà látòru mo béèrè lọ́wọ́ rẹ̀ kí ló dé tó wàá máa kírun mọ́ṣáláṣí èé ṣe tó tún wá jẹ́ pé lẹ́yìn ìgbà tó òun ti yọ tán nǹkan bí aago mẹ́sàn-án ló máa ń kírun àà ó ní jẹmọ̀ àti bí aago kan lòun ó ti jí àbágo méjìlá títí títí títí tílẹ̀ bá ti fẹ́ mọ́ yẹn lòun ṣẹ̀ máa ń sùn èyí tọ́lọ́run ò ṣe lọ́rùn àyàn fún ni o so kò lè wá wọ́n ṣe láyé láíláí ń tẹ̀ ó tún wá ń sọ fún mi pé èyí tòun yẹn gangan ló dáa ju kó mọ wá kí òun yàn mọ́ lọ nìkan sọ ráyè jókòó fọ́lọ́run dáadáa tẹ́nìkejì tí mo sọ yẹn yẹn ní ìsínbẹ̀ yẹn tó ń fún mi làbárí ẹ̀mú fún máa fà yẹn gan ó ló sọ fún un pé kóńtẹ̀ tó sọ fún pé kò dáa ó ló sọ pé ọlọ́run dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ìyẹn kéwùjẹ́ ó lọ lọrin ó jáde ìdájí ó tún jáde sánáwì ìdí mò ń sọ iná di sẹ́mi ó sọ fún un pé òun ẹ ṣàdúrà ló fà á ó wá kóńtó tó wá sọ̀rọ̀ ní ọlọ́run sì fẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹwù àìmọ̀kan so ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí èwà pàápàá ládùúgbò ẹ̀ ló ti rà àwọn àfà àfà àfà àfà lọ kí ó ní lọ rí lọ ṣe kíní kan lùwà ẹ̀rí pé wọ́n ní wá kí òun jẹ̀mọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ bí wọ́n mú láwọn ní náfìlà kan táwọn ọmọ yẹn lóru ẹlòmíì lè ní ó ní àdúrà kan tó ń ṣe ẹlòmíì ẹ̀ ní rí láwọn àsìkò kan yóò sọ fún yín pé òun fẹ́ ṣe àdúrà ọjọ́ méje kan yóò fi pààrọ̀ mọ́ṣáláṣí ìdúró ọ̀ràn yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míì wá kírun jẹ̀mọ́ ní mọ́gíríbí àtìṣà ìtorí pé àsìkò yẹn làwọn àlejò wọn máa dé ìyẹn làwọn oníjálàbí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ ṣe jálàbí tó fẹ́ ṣoògùn àwọn olówó alẹ́ ni wọ́n wà so àwọn kọ́sọ́mà ti dé tò lè wá mọ́ṣáláṣí wá kí wọ́n dígbà àtìṣà ìlọ́rùn èèyàn láyé torí pé àwọn kọ́sọ́mà ti tò àwọn mọ́mọ́ mọ́ṣáláṣí kan àbáyẹn ti kú ní ìsìn same problem ni ẹ̀kọ̀ọ̀kan ní máa wá àwọn kọ́sọ́mà ẹ àwọn àwọn àlejò kìí ṣe ìlú wáyé o yẹnyẹ ní lọ́ṣùn tètè ní o àwọn àlejò gbogbo àwọn kan wọ̀nyí àìgbàgbọ́ yìí ni kọ́lọ̀ fún alágbọ̀yọ̀ rẹ̀ sẹ́ni ìwá mọ́ṣáláṣí tí wọ́n tún bá sọ yẹn pípẹ́ o ó ní mọ́ṣáláṣí yẹn ilé àlọ́ aláàbẹ̀ dọ̀tí ni èjẹ́ kò ń wá ẹni ilé àlọ́ aláyẹn dọ̀tí ni èjẹ́ kò ń wá ṣẹ̀rẹ̀ ń bá ti kàdí ìpé wọ́n tó fẹ́ wá kírun jẹ̀mọ́ ilé ló ti ṣàlọ́ aláàrẹ̀ wá kò lè gba ládá ìdílé àlàlá bá dọ̀tí ìwọ fúnra rẹ̀ ṣáwàláwà mọ́ bọ́ ọ̀fọ́ ni tàbí tó bá jẹ́ olówó ní ẹ kó gba ẹni tí ó mọ̀ bá wa fọ́ ẹlòmí ò ní mọ́ṣáláṣí yẹn ò ní ẹ wá síbẹ̀ kó wá máa kí yẹn kó ní wọ́n gba ládá aláìní kan ṣe ni ọmọ tí kú ló jọ súnmọ́. àwáwí ìyàwó olé tí wọ́n ní kí ló dé tó sunkún ó ní wọ́n gba ibi adìẹ òun ọlọ́run ṣàánú wa. ربنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا رحمة الراحمين ويا أكرم المكرمين اللهم اجعلنا من الذين يستمعون لقولا ويتبعون أحسنها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته